ada àwọn ọrùn malẹ̀ ọwọ́ òsì ẹnì kankan yìí ni ọ̀nà wọn gbà. Ah! ọwọ́. ọlásílẹ̀ ọlábọ̀ọ́pọ̀ ọlábọ̀ọ́pọ̀ ọlábọ̀ọ́pọ̀ ọlásílẹ̀ bọ́ọ̀là bámilọ́jà ọmọ ọ̀gẹ́dẹ́ orúkọ tí a pè yín ìyàmé òṣòròǹgà bí ojúmọ́ bá mọ́ turuturu àáfà ẹ wo mo sọ fún yín o bẹ́ẹ̀ bá gbọ́wọ́ owó kó lọ bá wọn wówó dé ìlú wa èkìtì àjẹkọ́ ló wẹrẹ kà lẹ́sẹ̀ rẹ àtòrí kó lọ tó wọn wá gẹ̀rẹ̀gẹ̀ bí omi bá gbẹlẹ́ rí ọ̀dọ̀ ọ̀sùn nílẹ̀ ń bọ̀. ẹ àtìgbà tí mo ti wà ń kékeré ni mo ti mọ̀ pé ìyàlẹ́ fẹ́ fi jẹ mí torí mi tí n fi wà nílé táwọn ẹgbẹ́ mi wà ní skul kẹ́ ẹ fún mi lówó ẹ kàn lọ tí n bá ṣe kankan ta ẹ má sọ̀rọ̀ o má borúkọ yín jẹ́ o. pẹ̀lú tá a sọ yìí tó bá yẹ pé bí mo ṣe bí ọ sáyé ni ọ̀tí ọlọ́run ò lè kú o táàmù sí wà ó lè kú bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bímọ sáyé kẹ́ni ń jèrè ọmọ gbogbo ẹni tó sì bímọ sáyé kọ́ lọ́mọ sin. láti ẹnu òní títí dé ọjọ́ méje ẹ gbọ́ dé òru ọjọ́ keje sí ọjọ́ kẹjọ ó ṣeé ṣe kí ẹ rí ohun tí ó bà yín lọ́kàn jẹ́ ohun burúkú tó lè fa kẹ́sùnkún ẹ má sunkún o. olówó lọmọ náà olówó lọmọ náà ẹni tí odò kò forí sọlẹ̀ olówó lọ́wọ́ yẹn. má bà. wákẹ́ wákẹ́ wákẹ́ o wákẹ́ o. mo bá ẹ lálejò. lẹ́lẹ́kẹ̀lẹ́ mo ti rí yín rí ẹ ti wá bá mi ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí àbí òun. ẹ ẹ ẹ ti tọ́jú rẹ ìyàwó rẹ ṣẹ̀ṣẹ̀ kú láìpẹ́ torótoró ni. ẹ èmi ìyàwó mi kú torótoró ìyàwó mi tó kú. ẹ ẹ sì ti dọ́dọ̀ tèmi náà àwọn yòókù ń tèmi náà mi ò gbọ́ kankan ìyẹn wá ń ti ẹ̀ ní sábàbí lásán nìyẹn. mo gbé àmọ́ láàárín èmi pẹ̀lú ẹ mo ṣẹ̀ṣẹ̀ bí a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀. kíni ah! kíni ẹ kí ló yàwó ẹ. ah o pa mi lágbára ah, méjì ayé òun àtọ̀wọ́ yá òun dà <laughs> iná ẹ̀ ń wẹ̀ngẹ̀rẹ̀ iná ẹ̀ ń wẹ̀ngẹ̀rẹ̀ iná ẹ̀ ń wẹ̀lẹ̀kẹ̀. inú mi ti náírà. filato ah, ah. ìwọ lè mímọ̀ lọ́kọ ìyàwó ẹ̀ wà ní o fẹ́ jáde mo wá sọ fún mo ní kọ́ mọ́ ti jáde mo fẹ́ kó kó kó bá náà ni o mú ara lọ́wọ́ ni tó bá ti jáde ṣe o máa rí. wọlé wọlé wọlé ọmọ aládùúgbò àríkà wọlé ilé ilé ẹ hmm, hmm. ọ̀kadà bá bọ́ bọ́ bọ́ méjì á have your seat kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu oyè wa ok kí ló kí mi fún o wọlé o kí mi mi lẹ́lọ tó tún kí ló kí mi fún sẹ́bi ilé ẹni. àní kí ló ṣe dáadé kí ló ṣe gbọ́n mi. ṣé ń ṣe rúbá ṣé wọ́n ti kú ni àbí wọ́n sàn jábọ́ lórí bẹ́ẹ̀dì. igbó tó ń ṣe wọn critical. ṣé wọ́n ìbẹ̀ṣẹ̀ wọ ọmọkùnrin yẹn bí ká mọ̀ pé ìfimílẹ̀ ọjà ló jẹ́ ká má sọ tọ̀rọ̀ ni. ẹ jẹ́ ká máa ṣètò bá se ra kó sí tá a ra mọ̀ọ́lù tá a bẹ́ẹ̀ máa sọ ẹgbẹ́jọ o tá a polórin èyí ni kẹ́ ẹ jẹ́ ká máa múrò ní ìsìn o. ṣé àwọn gbàkúrú wọn ta lọ̀pọ̀lọ́ wọn tẹrù bá ẹ wọ ṣàkì tó ṣe bí ọ̀rá o àwọn àfibí ṣó lóore. wọn tó yẹ. kò púpọ̀ um, it's around fifteen. sí òsì nítorí náà kí ni. mọ́mí fún mi kí ló dé mọ́mí fún mi mọ́mí ẹ̀ ẹ̀ àmì ìdá tọ́lú lọ́dún fún mi mọ́mí fún mi. o fẹ́ ra rẹ̀ jù. sọ́ni mo yẹ sọ ọkọ sọ fún yìí ẹni tẹ́mi fẹ́ kọ́ ọmọ mi fẹ́ lọ́mọ mi máa fẹ́. iye olùkọ́ fẹ́mi ló máa fẹ́. sẹ́mi àti ẹ̀ fẹ́mi ló máa fẹ́. ìkà ni ẹ́ ìkà ni wọ́dọ̀. olè ni ẹ́ olè ni wọ́dọ̀. ọlọ́jú kòkòrò ni ẹ́. ọmọ tó wọ́n sọ̀tọ̀ ọlẹ́dẹ̀ lọ́lápá ké. owó sọ̀tọ̀ tó fún èmi ní odidi kidney. tó náwó tó nára. ọjọ́ wọ́n wá kíni ìtọ́ fún ẹ̀yọ́ wúlò. ó bá wúlò. wàhálà ìjọba ti gbẹ ẹjú mi gbẹ mi ò lè fọ́jú kí n fẹ́ rú ẹ. o ti sá padà. listen listen ẹ ti fẹ́ra rí ẹ ẹ̀ fẹ́ra mọ́ nìyẹn. wọ́n jẹ síwájú náà tẹ̀wé mo kú síbí ni. o ti mọ history. of course i know history lo read ní school. ẹ sì ni ẹ yọ ẹ pass then go send me to to the pass. ìyàwó tèmi lele ìyàwó àti ẹ̀síwájú. ìyàwó pọ̀ ń gbòòrò ọmọ ìyàwó. irú ẹ náà fẹ́ yàwó. báyìí báyìí báyìí ti bá gba ìtì ẹ. ọ̀dájú ni ọ́ ọ̀dájú ni ọ́ yóò kọ́ ọ lọ́gbọ́n. irú ìwà wo nù irú eléyìí. ṣé kìnìún ọ̀rẹ́ ìjà ti ọyìn. Ah gbogbo ẹja tí ń dààmú bú náà ni ọjà pálọ ìwọ ṣàgbó ní ọ̀fọ̀ lùwẹ̀. àṣẹ. ẹ kábíyèsí ẹ pẹ fún wa. ń bínú ọ̀tún láṣọ ẹ̀jẹ̀ ń tẹ́lẹ̀ kan náà ẹ̀jẹ̀ rẹ̀ ti tẹ́lẹ̀ kan náà báyìí. kábíyèsí. olúwa mi ẹ̀yin náà là ń dúró de ẹ ṣèdájọ́ yín bárakùnrin kí n tó rùn kó tán lẹ̀. ṣé kí ni ọ̀nà rèé bí a bá wá pé ẹran àbíwò ní ọ̀kan nípa ṣé bíi tìgbín rẹ ni ìwọ bí iṣu bá dájú ẹni tó bá tẹ̀ ìbínú ọgbà gbìmọ̀ lójú lójú ìjà ìdílé èmi ni mo sọ bẹ́ẹ̀. ọ̀yá mo fẹ́ kó sí jókè kó o kojú mi gan mo fẹ́ rí ọ. wọ́n yàn sí jókè àbí fi agada fún ọbẹ̀ orí ẹ̀dá. dákun ọmọ ẹ̀dẹ̀ wo gan ni ó lẹ̀ yìí. èmi ni èmi àkànbí ọmọ adé kàn mí. dáadáa ẹ wò ó n ò ní fẹjọ́ ṣègbè bẹ́yẹ bá ṣe lọ ni wọ́n ṣe sọ̀kù ẹ̀ n ò ní torí wípé ọjọ́ ọmọ ẹ̀gbọ́n mi bọ́bá jẹ́ wípé aṣọ ara mi ké iná ti jẹ mí ó ṣe tán wọ́n gba aṣọ ọ̀hún dànù bọ́bá jẹ́ wípé àti ẹ bàbá mi ni mò ń tẹ̀lé ńlẹ̀ yìí tí bá sọ lónìí lẹ gbọ́dọ̀ sí bó ṣe wà yìí ọwọ́ ológìní rẹ ti ṣe para ọ̀ fara kásá ọdẹ mo sọ. ó forí ẹwà rẹ gúnlẹ̀ gbàgede ó ìkọlábà ẹ dúró tì í kí wọ́n tẹ̀mí ẹ̀ légbodò kọ́ wá ti gbá kó fi gbé ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ wá gbé bá láàfin ilé mọ̀ pé ẹ̀mí ti pọ́ lára lórí kúrú ẹ̀. ẹni bá wùwà tí ò dáa yóò gba ìdájọ́ tí aláyìí gbà. abẹ́rẹ́ ẹ̀gbọ́n. ọ̀sọ́ bó ti jẹ́ fún wọn nìyẹn ni. mo sọ ah, wọn rọjò pé gòdè ọ̀dà àmọ́ kí wọ́n má bàa dáná sàn kú mo ṣe dọ́gbọ́n sí i kàkà kó bá wọn sọ̀rọ̀ ariwo ká tó bá ṣẹlẹ̀ bá gé ló ń pariwo. ìwọ olóyin má bọ̀. wọ́n porí bó o ti jẹ́ mo lò ó ti jẹ́ ọ̀nà wo lọ́gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ ifá mu ní mo mọ̀nà tó gba tó fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ ọmọ kékeré ń ló nìpín àgbà ló nìkó adífá fún wòrì tí sẹ̀gbọ́n ọ̀wọ́n rí ǹjẹ́ tọ̀dọ̀ rẹ ni wọ́n kó ewo rì ọ̀dán rí òríran tọ̀dọ̀ rẹ ni wọ́n kó. Hmm. kábíyèsí. ọ̀rọ̀ ẹbọ tí ifá ń sọ fún wa lọ́jọ́ sí ọ̀rọ̀ ẹbọ náà ni màá tún wò lójú ọpọ́n ọ̀fà ifá tún fẹ́ kí n lọ pẹ́ bọ́ kan ni ó yẹ kéèyàn mọ̀ wípé ewu bẹ fọba tó bá forí àpèrè ilẹ̀ tó gbẹ bọ́wọ́ lóòrùn ẹ̀yọ. wọ́n mọ̀ pé láàrin ìṣẹ́jú kan sí kejì ń yá èèyàn gbọ́dọ̀ sóko ifá ní yìí ò yí ọ torí pé bá a bá jáde tá a láàgbẹ̀bọ̀ ní ká tó dé àdìsùn tí ó sì ó sì yọ àbí bẹ́ẹ̀ kọ́ ni. kábíyèsí ọ̀rọ̀ ọgbọ̀nsẹ̀ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí a lè fi rán mọ ẹni kábíyèsí. pàápàá jùlọ. nfa ń jẹ́ kó yé mi pé ẹni tí ọba yín pin àdédé ó ti ń tẹsẹ̀ bọ́ nílùú yìí. panama nílùú bọ́ lórí àpèrè yìí <laughs> ọmọ mi dáadáa èmi náà mọ̀ mo sì mọ̀ sí rẹ aṣọ tí pè bá bọ́lẹ̀ kò sí bá bẹ̀rẹ̀ kò tí ó gbé wọ̀ lórí àpèrè yìí kí lẹ fi ń lọ̀ mí yìí ó yẹ kó yí ọ pé kò sẹ́ranko tí ó dùbò ọ̀nì wàràkà ọ̀nì wàràkà ni mímọ ṣe tán mo fẹ́ fojú mi bòde èmi bí sí lólu ọmọ ẹranko àgán àánú mi ọmọ òye ọkà jìnpín nígbà àti àkún èmi ọmọ arúpa sábì gbọ́ ṣẹ́ tó jẹ́ wípé wọn náà ń bá àwọn èèyàn kan pètè pọ̀ ẹlẹ́dẹ̀ àpò pọ̀ ẹ wọ́n náà bí wọ́n ṣe gbé kuru gàjà ẹ fẹ́ kí n lọ rèé gbé kuru jẹ lóyún abọ́ra ìrọ̀lẹ́ pa bẹ́ẹ̀ ni mo sọ. So àti wáwọ́ àtàwọn ọ̀gbẹ̀rì gbogbo yín pátá ni wọ́n papọ̀. faniyi. ọyá palẹ̀ bá rẹ̀ mọ́ mọ́ lẹ́dẹ̀ mọ́ lẹ́dẹ̀. irú kí wọ́n bá mi wí èmi èmi jìgánnu gbókèrè wà rọ̀nì tí jákòtò dìbò ògùnmọ́yà. ọyá màá bọ̀ aláǹtẹ̀rẹ̀ o aláǹtẹ̀rẹ̀ o aláǹtẹ̀rẹ̀ o ìyá ní bomi lọ sanra bàbá ní bomi lòdì lọ́wẹ̀ ìyá ní bomi lọ sanra bàbá ní bomi lòdì lọ́wẹ̀ ìyá ní bomi lọ sanra bàbá ní bomi lòdì lọ́wẹ̀ ọmọdodo olúwẹ̀rí olúwẹ̀rí la pọ̀ ọmọ lọ olúwẹ̀rí ò ní bí ọmọ. apá ọ̀tá ò ní ká ọ apá èèyàn ò ní ká ọ àtọmọdé àtàgbàlagbà ló bá ń pèrè ẹ níbi ìgbéròrò báyìí lára ké wọlé. láti wákàtí ọ̀wọ̀ yìí ó ti di àgbétì tọmọdé gbégilé rà. bẹ́ẹ̀ ni ó yá wọn náà gbó padà. ọmọdé ọmọ ìlọrẹ tún ta mọ. Ah. bẹ́ẹ̀ ni olúọdẹ ló yẹ kó wá owó kọ́ra ẹ̀tù tó tẹ́tù tí ó kùnú kéǹgbè kan kó gbé sọ́dọ̀ àwọn ọmọdé kan mọ́ wálé rẹ̀ wọ́n máa gbẹ́tù ni. ọ̀rọ̀ lọ sọ n tá a máa wí nù adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ̀ yẹ bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù ọ̀yà wa kan akọrin ọdẹ kan lọ bẹ́ẹ̀ ẹ wá mọ̀ bó olúwa mi hmm. ṣe é mọ̀ pé bó bá ti di pé wọ́n wà ń gba ètù ní ààhìn tí wọ́n wà ń rà wọ́n ti mọ̀ pé ní abala bàǹbàbà ẹ wọ́n gbà fún yín. Ah, tọba fi ajẹ pé ajẹ pé ẹtù ẹrẹ la wa nù. ẹ wo ẹ wo bọ́ba ti jẹ́ pé ti ẹtù ẹrẹ ni yìí ṣe tá a kan jùlọ rèé ránṣẹ́ yìí o a pàkìtì mọ́lẹ̀ ni wọ́n lọ rèé kó wa lókè o ibẹ̀ lẹ̀tù ẹrẹ wa. ẹ ṣe ẹtù ẹrẹ ń bẹ lókè o. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ olú ọdẹ baba adésí náà ó gbé ti lágbàlagbà báyìí ni kí wọ́n fi ṣe. ẹ ó sì dá ẹtù ẹrẹ lókè o. mi ti yẹn ti lè nù. ọba ti jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlà àjẹpé àdàpọ̀ nù. ọ wa ma jẹntì ọpẹ. ẹ kalẹ̀ o bàbá. ìyá yín o ti ń lọ. o ti ń lọ bàbá jẹ mọ ọ lọ létí. ó yẹ kó dáná fún wọn gbàjẹ pẹrẹmbẹ lé. bàbá ẹ jẹ mọ ọ lọ bí mo ṣe ń wojú yìí ó dà pé òjò yóò ẹ jẹ mọ ọ lọ. ẹ wo ọdẹ tètè máa lọ ṣe bàbá yìí báyìí òjò mọ ọ ni ni ni wàrà. ọmọ pẹ mo rí má pẹ́ o. ibi a wá fi ọ̀rọ̀ tì sí o. ẹ ẹ ẹ ẹ gbèrè ọ̀dà àbẹ́ ẹ gbèrè ọ̀dà. òdìdà tó bọ́dẹ bá dé ní ọ̀dẹ ní ìgbè. ẹ wá gbọ́dọ̀ ta lónìí ní ìkíni òkèèrè. èèyàn wo lónìí yùnkíní yùnkíní anita lónìí yùnkíní yùnkíní ó yẹ ká mẹ́rin tó ní yùnkíní yùnkíní ó ká lè wá bí igba yùnkíní yùnkíní. nígbà ní yùnkíní yùnkíní ó ká lè wá bí igba yòókè yòókè. fàájì ti wọ ọdẹ la fàájì lọ́wọ́ yín la àbí wèrè wọ̀ yín la ṣé ìjà wèrè ni dúnà bí wọn bá ti wà ńlá káyè tójú ti tójú ọ̀sán rẹ fún wọn tó jágbá ọ̀dẹ sọmọ pé àwọn mi ní nkọrin yìí. Ah, ah, èmi ò mọ ẹgbẹ́ ogun òní purọ́ mọ yẹn mọ purọ́ mọ mi wá ogun mọ́mọ́ jẹ́ ìrí soso ogun mọ́mọ́ jẹ́ ìrí soso ọ̀rọ̀ tọrọ ni wọ́n ń sí ọ̀sẹ̀ ń so ogun mọ́mọ́ jẹ́ ìrí soso. kọ́mọ ogun ọ̀ṣọ́ra ń bí soso kọ́mọ ogun ọ̀ṣọ́ra ń bí soso ọmọ ogun bá rajú mọ́ ṣoṣo yóò rí ṣoṣo kọ́mọ ogun ọ̀ṣọ́ra mi ṣoṣo ń gbà tó ya wìrì àgbọ̀dẹ ó wà bóore kẹtẹkẹtẹ tí mò ń rí ni. ẹ wo olùwọde ẹ sùúrù lẹ ṣe o. ọ̀rọ̀ sùúrù lè ẹ mọ̀ ẹ sá mọ̀ nígbà tí ẹ gbẹ́sẹ̀ ṣe bá a gbé tààrọ̀ lọ́dọ̀ sàn á wà á mójútó ni ẹ mọ̀ pọ́n màtọ́rin wo lè mọ̀ mọ́ wà rẹ. ẹ máa wá wo ẹni tẹ́mi bá ń bá rìn mí fura sí o tó bá ti àdìdí pé tí n bá ti máa furasí ẹkú má jẹ n nígbà náà. tí máa fi amúlò nù. ọdẹ. ẹ méjì afurasí ra wa ká inú nǹkan lọ ń wá sun ẹni mo fẹ́ ṣe gbọ̀nsẹ̀. ọ̀rọ̀ tá à ń sọ ni. ẹ wá bí jẹdiri ah, ẹdiri pé kọlù pé bàbá a ṣe gbọ̀nsẹ̀ sọ́dọ̀ kìtà lọkọrí tù. ebi náà jáde. ọwọ́ à ń tẹ̀lé aló kù. ìgbẹ́ngbẹ̀yìn àgbẹ̀ngbẹ̀yìn ọyẹ ṣùgbẹ́ ẹ já gbàgbé. ẹ sukari. Ah! Ah! ó ti yé mi. ẹ já gbàgbé. ó ti yé mi. ẹ wo bẹ́ẹ̀ mà tọ́rin wá ti ṣe nu o. ọdẹ gbẹmí ọdẹ náà èlọkọ mi ọdẹ ńláńlá tí pẹrẹ fọdẹ ni alábí òkè ayé onílé pé ọlápẹ ògbọ ọmọ aráyé òsì nírajà rìn wọn pé wọn ni lágbára lọ́wọ́ yàrá bí ìtìjọ lọhùnún ọba baálé mi o. mo rò dé o. òde bo. ah ibi mo sọ fún ọ. ó dáa kò sáyé mo fẹ́ bọ̀ sọ̀rọ̀. ẹ dúró náà síbi inú ilé lèmi àti ẹ wà látàárọ̀ o ò ṣe bá mi sọ̀rọ̀ ńgbà náà. sí èsè pé nǹkan kan bẹ́ẹ̀ ń gbòòrò tó lọ mú. ọlọ́run báyìí ó yá mò ń gbọ́. ọ̀dẹ́bùnmi àlàbí olówó orí mi ègún láti kọ̀ bí ara wò gbóná ẹ̀rù títa mọ́ kéékèèké gàgà aráyé wa wàrà má kà tí bọmọ ọjọ́ oníkìní méjì bí àjẹnàkú olùkàn gbé kan tì náà ni ọkọ ọmọge òsè wọn ló jẹ àgbà arákìyẹn rìn wọn máa dà sí i <laughs> nǹkan mọ ìbọn nǹkan mọ ìmọ̀. mi o jáde mọ́. ẹ lẹ́yìn o ẹ lẹ́yìn o ah, ẹ dákun ẹbùn lómi mu ògbẹ́ngbẹ́ mi. omi omi aya mi lè bá ń bomi fún wa. Ah, ah. ẹ ìyá wa ẹ má dààmú jìnnà omi tí mo fẹ́ mu lójókòó yìí. torí rẹ ò burú láì ṣàṣejì rẹ. Balẹ̀ mi! ọkọ mi ah! ẹgbẹ́ mi ẹgbẹ́ bá sọ̀rọ̀. kábíyèsí o bàbá olóyè mo ti wá ìdílé wọn ò bá yín ni. mo sọ bẹ́ẹ̀ fún mi náà mo fi ń sáré bọ̀ wá hàn yín ẹ dákun ẹ ṣàánú mi èmi àtọkọ mi lájọ jókòó ń ta lájọ ń gbatẹ́gùn ni mo bá rọkùnrin yìí ló bá sì wọlé dé ló ní ẹ dákun ẹ̀bùn olómi mu ìjẹ́ kí n dìde wọnú ilé lọ kí n lọ bomi fún báyìí ń wẹ̀ ìpadà báyìí mo rí tó ti dáwọ́ lọ́kọ̀ mi lórí. ọkọ mi ti wọ. ọkọ mi ti wọ. ẹ ẹ ẹ ṣèṣe yóò sunkún wájú kábíyèsí sùúrù lọ sí o. Ìlọrin Ìlọrin. ẹ ó bàbá kábíyèsí. ọmọ ẹ̀dẹ́ bó ni ẹni ọgbọ́wọ́ lọ́kọ̀ rẹ lórí rí. kábíyèsí wo dáàmú rárá. ń bọ̀ lọ́wọ́ wa àbábọ̀ olóye ó ti pòórá lẹ́sẹ̀kẹsẹ̀. ẹni sùn èèyàn gíga nàbí kúkú. ìmọ̀ lè ṣàpèjúwe. ẹ ìlọrí. abẹ́sí ọ. ojú rẹ ọkàn lẹ̀ ṣàfihàn. abẹ́sí. mo fẹ́ kó o mú mọ́ra. ó bàbá. olódùmarè ọ sọ̀kọ̀ fún ọ. bọ́ ọ bá ti bọ́ ta ní ìsìn ẹ̀ṣọ́ tó mú ọ wọlé òun pé mo ní kó sin ọkọ pé ẹlẹ́sẹ̀ dàtẹ́ẹ̀dẹ̀ yìí. ọ̀gbọ́ kábíyèsí. wọ́n ràn ọ sọ̀rọ̀ àgbàlagbà oyè wọ́n ràn sí ọ o má pariwo o nǹkan kan ní ṣe ọ́ ò ní ṣe ọ́ mo bínú dákun ṣàforíjì fún mi mo bí ọ́n torí ọlọ́run bá dákun mo bínú torí ọlọ́run ṣàforíjì fún mi. ẹ sígbà tí mi ìjọba ọjọ́ mẹ́ta ṣé ìrìn yẹn bá ṣe rí. dákun mo jẹ́ ń lọ oṣù orí kò sí mọ́ wó o ẹyin tí mo ní kó o fún mi tó o tètè wá fún mi òun ló wá fún mi o kò sì sí nǹkan kan láàrin wa o mo kàn gbà ó sì bá tiẹ̀ lọ. bó o ló ṣe mọ̀ kó nǹkan ni mò ń kó bọ̀ bó o ló ṣe mọ̀. tó ń. wàá mọ̀ lọ. sáàkì o ẹ dákun ẹ mọ̀ jù wọ́n lọ. ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ ro nǹkan kan mọ́ ọ ńlá torí pé ẹ yàn láàyò láàrin àwọ̀ ẹ̀mẹ̀wá yín ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ wòye kẹ́ ẹ gbèpẹ́ wọn ẹ dákun. tútù. dẹ́pọ̀ tẹ̀lé mi níjọ́ náà ni ah, owó mi lẹ̀ túrútù. dákun mo bínú ìfẹ́ mi ìdùnnú mi ayọ̀ mi àrídùnnú mi ẹni bí ọkàn mi ọmọdé ò kì í mórí jẹ kó mọ̀ra lọ́wọ́. ìwọ ló tẹ́ ara rẹ̀ kábíyèsí bí mi wọ́n ń ṣe múlẹ̀ tí mò ń fẹ́. ẹ kí wàá ló wá sọ fún wọn kí n tí ì nìyẹn. àmọ́ ọba tí wọ́n sọ bẹ́ẹ̀ tó yẹ kó sọ fún kó ló ń tẹ́ ló ń tẹ́ fẹ́ náà ti fẹ́ dànù ọba. ìwé lára rẹ wọ táàmù lọ́nà rẹ̀. Ah, ìfẹ́ mi ayọ̀ mi ìdùnnú mi. kiri kiri wẹ̀ bóun ni kábíyèsí ó sì sọ pé irú wọ yìí kiri ah, láwọn tí ò tó ọgọ tó jẹ́ pé wọ́n ti bí bíi mẹ́ta mẹ́rin nílé ọkọ ká tó wá sọ pé rú ìwọ ìwọ tó o tún wáá dọmọ ọlá dákun mọ́ bà tèmi jẹ́. wo gẹ́gẹ́ bó ti mọ̀ pé ọmọ ọba ni mí n ò sì gbọ́dọ̀ ṣe tí wọ́n fi dojú tu kábíyèsí lọ́jọ́ ìgbéyàwó mi ó ní sùúrù fún mi ni o torí lákọ ni mo gbọ́dọ̀ wà ìwọ náà ló sì jèrè ẹ̀. Hmm, mọ̀ kémi náà ní í jèrè ṣùgbọ́n ìrètí pípẹ́ mọ́ ń ṣọkàn láàárẹ̀ sákìó sákìó àwùjọ. bàbí ẹ̀bùn bàbá mo gbọ́ ohun tí mò ń sọ fún ọ. sákìó ọ̀rọ̀ kan sì ń bẹ lọ́kàn mi tí mo fẹ́ bá yín sọ. kì bá sì dùn mọ́ mi. kẹ́ fún mi láyè láti sọ tútù ìwọ tí mo yàn láàyò láàrin gbogbo àwọn ẹ̀ṣọ́ mi o tún wáá fẹ́ bá mi sọ̀rọ̀ o tún wáá lẹ́rù ń bọ̀ dákun lọ́rọ̀ ń bẹ fún mi ó jàre. ìbàjẹ́ bẹ́yìn ṣe ń lo ọlá làwọn ọmọọba yòókù náà ń lò ní ìbàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń lo ipò làwọn alágbára ń lò ní àyè bá gba àwọn ọmọ mẹ̀kúnnù láàrin ìlú. kí láà jẹ́ tí kì í tán àfọlọ́ ọlọ́run àwọn baba ńlá baba mi tó ti lọ pè é dà lónìí wọ́n ti kó wọn ti lọ torí ẹ̀ ló fi máa ń sọ wípé àròbó ṣókèrí. àkísà ló gbà sáàkì o ó yá ní òbí o. onídìbàjẹ́ ibà ò jẹ́ńtẹ́ onídìbàjẹ́ ẹgbẹ̀rún alẹ́rìí kọ́ńtà adarí kọ́kọ́ ẹ̀mí sunlé àná gbàgbé làwé fọwọ́ bà láàrin oko kí ló ń tọ́ fún. araṣẹ́ tó lọ jẹ́lé náà lélẹ́yìí. ọgọ́gán ọ̀nà lálákẹ́sọ kí. ẹ̀yin olóye ìyálòde ẹ dàpọ̀ ẹ bá ń bẹ kábíyèsí. ọmọkùnrin pọ̀ jaburata ìwọ̀nba tóbìnrin bá bí ní òwò yàrá rẹ̀ ẹ bá ń borí adé mọ́ bá ń wọ́ ọmọ mi ẹ̀ ṣàánú mi ẹ mọ̀ jẹ́ ká kúrò bí iṣu. padà olórí mẹ́bí mo ti kìlọ̀ fún ọpọ́rọ̀ tó ń sọ ikọ́ ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ abẹ́ ìwà rójú ayé mi lóde ọ̀rọ̀ tó ṣàkàlà mọ̀gbò dẹ́kun ẹ̀ rínrín bọ́ba ṣe gúnugún yóò wo kókó mórí ẹyin ha èmi nìkan lọ̀rọ̀ òun lè yé. àbí bó ṣe rí nù ewé níbẹ̀ lórí iṣu là á bọ̀wọ̀ kankan bá a bá sì rò lójú là á tì ìdí nù tó fi jẹ́ pé gbogbo ẹni ọba súnmọ́ bá ọmọ ṣàdúrà kọba mọ́ wàjà tí ọba bá ẹ lé wàjà tọ́ba di pé ọba lọ rèé gbèkúrú jẹ́ ló ẹ bọ́ra tó kù lé báyìí yẹ aráàlú lè pé àwọn fún wọn mọ̀lẹ́bí ọba lódidi ọjọ́ kan bẹ́ẹ̀ ni kí wọ́n kẹ́rù wọn kúrò láàfin a jẹ́ pé ọlá sí lọ lọ́ọ̀dẹ tiwọn nù. elédùà ò wá dákun ṣàánú mi bá ń dẹ́mi ọba sí i. àṣẹ. kẹ́sìn alàgbé mo wá dé wá kó jẹ kó pẹ́. àṣẹ àṣẹ wa. bẹ́ẹ̀ ni a ní kú fọ́tayọ̀ ọlá ò ní sí lọ́rùn wa títí láéláé ìyún kan mo ti ránṣẹ́ sí baálẹ̀ ìjàbàtà. ẹ ti rán mi sí hàn. bẹ́ẹ̀ ni ọmọ wípé òròmọbi ọmọ àwòdì ìyá ẹ̀ lọ́ màṣá tí ì bá ṣe pé baálẹ̀ ìjàbàtà dá a sọ́ba ó ní sẹ̀ríà tó yẹ kí n dá fọ́mọ ẹ̀ àmọ́ mo ti kì í lọ pé ó fi wé ọmọ mọ́ létí níjọ́kíjọ́ tọmọ rẹ̀ bá sunmí kúmí èmi gan ni wọ́n fi wé èsì sínú ń di. àbí ẹbí yàn wò ní òbá tiẹ̀ wá yóò ní tí ò yẹ kí gèlè tèmi ọ̀bà lẹ́rù ni àbí àìfihàn pé ni àìfihàn pé yẹn ti má roko sábà ń tẹ́wọ́ lù wá kéèyàn orodidi ọmọ ọlá odidi ọmọ ọba mowádé wà lágbè kó wá sẹnu yànkanyànkan sí i ilé ìbásọ̀rọ̀ ọ̀fẹ́ kọ̀ọ̀kan ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o sì á ní lọ́sàn-án òru kan dandan lá òun náà fi ṣàyà. ọ̀dà òun náà gbìyànjú ni àgbẹ̀ tó nàkú tó kàn ládàá àjò ẹ̀ràn ló ṣe. Hmm. ẹ mà pé gbogbo èèyàn ní máa fẹ́ bọ́ bá tán ni. gbogbo ẹni ní mọ wò bọ bọ́ bá jókòó bí èèyàn ṣe jẹ́ nù mọ jìnnà lórí ọ̀rọ̀ ọ̀hún ìwọ gan fúnra rẹ ó yá tiẹ̀ ti rí èèyàn kan lórí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri ṣé àtọkùnrin kankan ni. kábíyèsí èmi mọ̀ fún yín èyí ní tèmi. ọ̀dà ilé ni o. ló yẹ aláwọ̀ ah. funfun. ah adédọ̀tun. ehe tẹ̀yẹ tiẹ̀. ọ̀wù ọmọ ọba sóòtún wá mọ̀ bàbúrò rẹ̀ sòrògùn bíi ẹ̀yin náà ọmọ ọba adétọ́n bóńtì ṣé aláwọ̀ dúdú ti ń ni àbáláwọ̀ pupa àbáláyìnrìn. Ah, èmi má ṣì kéré ọmọ ike ara mi ni mi tí mọ ẹ dákun ẹ jọ o ẹ má da gbogbo ẹ pọ̀ ọmọ tèmi sì kéré jẹgbẹjẹgbẹ ni ẹsọ yẹ takọ ọmọ rẹ òkèrè òkèrè o ẹfilẹ ẹfilẹ ẹfilẹ ah. ẹfilẹ òkèrè. Ah. ẹ rí báyìí béèyàn bá tiẹ̀ bí lógúnlógún tó bá bí lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ dákun sọ lè bẹ olódùmarè kó pé kíkan ó fi ń lẹ̀ sáyé lọ. ìwọ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ láàfin. kò wú èmi náà kábíyèsí ẹ pẹ́ fún wọn àmọ́ asokòsọ́sàn àròkọ́sàn àròkò ẹni tá a ránṣẹ́ kó lọ wọ́ ọmọ wa àròhùn náà. ẹ̀yin ẹ̀yin olóyè àárí abẹ́ ẹ̀gbọ́ bí yóò dé wá bá wa láyọ̀ yóò sì káwọn ọmọ kábíyèsí bọ̀ ṣe é rí bó lórí ti ń sọ̀rọ̀ ó yẹ kó lórí ọ sọ bẹ́ẹ̀ obìnrin ló lórí ara ọmọ là ń wí abiyamọ là ń sọ̀rọ̀ rẹ̀ yìí kábíyèsí là á tú abẹ́rẹ́ nǹkan kábíyèsí adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ àwọn ọmọ ńkọ́ ọmọ ńkọ́. ọdẹ dé ẹ dákun ọdẹ dé ọmọ mi ńkọ́. kábíyèsí kábíyèsí mo kí wa kú olórí ẹ fọkàn balẹ̀ kábíyèsí o kábíyèsí ẹ wò ẹ fọkàn balẹ̀ ẹ kọ́kọ́ fọwọ́ kàyà alálẹ̀ lóyún ti gbé wá ń jà. ògbójúlógún sọba àjẹ́ǹkó yóò dà fún ọ bí mo ti rí ọkàn mi bá oògùn lẹ́wọ̀ gbogbo ara kìkì oògùn. ẹ ẹ ọdẹ ẹ dákun ibo lẹkàn ọmọ mi sí ọmọ mi dà. olórí ọ̀rọ̀ ni mo fẹ́ máa ṣàlàyé yìí ẹ wo ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ o ẹ̀yin olóye ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ o bí ọba sí àwọn alálẹ̀ tí wọ́n ti wá lẹ́yìn ni ohun tá à ń bá wí kan là bá máa wí o. <laughs> kábíyèsí ṣé nígbà tí gbogbo ẹ yí pọ̀ tán mo wá da àwọn ọmọdé sínú gbó wọn kiri gbó lọ títí tó fi dé oko ẹ̀gàn àrójútu mo ní èmi kọ́ ẹ wá padà láti ìletò sí ìletò làwa bẹ̀rẹ̀ làwa bẹ̀rẹ̀ bá ti ń bọ̀ lètò kan là ń bọ̀ lètò kan. ọlọ́mọ mi dá ìdákọ̀ẹ́sánú mi. ọ̀nà ni ń bá bọ̀ wáyé. olórí ẹ ẹ ṣe sùúrù ṣe rí gbogbo ohun tí ń wí gbogbo bí ó ṣe ṣe wàhálà lọ́tún lọ́sì tí wọ́n lọ títí tí wọ́n yẹ débi àwọn ọmọ wà tí wọ́n yẹ káwọn ọmọ bọ̀ ń lọ fẹ́ ká mọ̀. ẹ ọkọ òbí kan náà wàá ṣàlàyé fún wa à ń gbọ́. ẹ̀yin ìlú kádùpẹ́ lọ́wọ́ alálẹ̀ o nígbà tí ó yá àpẹẹrẹ wa bẹ̀rẹ̀ sí hàn ọ̀gbọ́n wa rùn ọ̀gbọ́n rùn ọ̀gbọ́n wa bẹ̀rẹ̀ sí rùn ṣe rí ọ̀gbọ́n tí ń rùn yìí lọ́wọ́ á dàpọ̀ mọ́ igbe àwọn ọmọ kábíyèsí mo ní o ti da <laughs> èmi èmi ipò bàbá mi ní ń jẹ́ ẹ̀ tábà fi ajẹ́ pé yọ dàpọ̀ bẹ́ẹ̀ yín rèlé ẹ wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta mo wá tọrọ o ẹ̀yin ìlú tí mo sì fẹ́ kẹ́ tètè ṣe fún mi ní yàjóyàjó ẹ wo ẹ bá mi wá orógùn àti ìgbàkọ àti bí ẹ ti fún mi láàyè tí ń fi lọ́ọ́ kó àwọn ọmọ ọba wa láàyè. Ah, ah, kábíyèsí. èèwọ̀ èmi wọ́rọ́wọ́rọ́ ayé ọ̀gbọ́dọ̀ fọ́ òun arúgbó àjọ gbọ́dọ̀ jìmọ́lógbò lẹ́sẹ̀ bọ́bá kú dẹ̀dẹ̀ wọ́n kéwì akẹ̀sán ọmọ awó tẹ́rígbà sọ irú rí ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ lójú kú àbí lójú àrùn. ẹ kábíyèsí ìkòyí ẹ̀sọ́ ọmọ àgbọ̀n yun ọmọ àgbọ̀n tí ò kú sá ẹ̀sọ́ ọmọ àdìpele mọ́ lójú ogun dákun mo jẹ́ farúgbó ara sófò ọmọ bó bá jẹ́ pé káàrè e bá kàn bí ìní òmùkàn ọmọ mi ó padà wá fi wá dákun rè bá bẹ́ẹ̀ sànú mi mo ti sùn fún ọmọ. mẹ́ta ni èmi <laughs> ah, ó ṣe ilé adìẹ dẹ́tù bá parọ́ bá dẹ̀ ọ́ ọdẹ ọ̀dọ́ta. kábíyèsí kábíyèsí tó bá jẹ́ pé ẹ wá gbà pé mi kọ́ ni ń sọ̀rọ̀ Hmm. ìwọ kẹrẹdẹgbọn rẹ tó ń wọ parí ò lè parí. àgùgọ̀gọ̀ rẹ tí kábíyèsí táwùsà ó ti pẹ́ lórí ẹ̀yọ́ ọjà. èmi ọmọ àjẹ́ méjì èmi ọmọ oṣù ayé ọmọ àjẹ́ ọ̀run àjẹ́ ayé òní gbójú kọ́pọ̀ ọmọ àjẹ́ ọ̀run jẹ́. àdó mẹ́ta làdó ayé ọ̀kẹ́ fọ́ ọ̀kẹ́ sọnù ọ̀kẹ́ tó kù láà dámọ́ lẹ́kùn àsọ̀fẹ́ wọn sọmọ́rọ̀ sukú padì ọmọ atọ́ lágbàrá òwúlò oníṣọ̀nà bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀pà kúrọ́bọ́jú ayé wọ́n gbáyé korí omi wọ́n pọ̀ jádúwọ́ ipa kájà lẹ̀ lónìí tó rí mi lónìí lọ mọ́. ìrá ni ọ̀ká tó bá mi lọ́nà kó máa ká bíríkótó bíríkótó èrè tó bá mi lọ́nà kó máa tètè rè ejò tó bá mi lọ́nà kó máa lè lanu lákìrí mọ́tò yìí lójú awẹ́ ẹ̀rà ìlẹ̀kẹ̀ ọ̀gbọ́dọ̀ lójú àtòkùnbọ̀. tuntun lásọ̀rọ̀ ìṣúrú bàbá lásọ̀rọ̀ bàrà mo wá dé wá o. ẹnu ẹ mọ́ tọ́ba jẹ́ wípé baba ńlá bàbá rẹ lọ́ba bí ọ ọ̀dájú adékànbí bàbá rẹ orí ní èrè délẹ̀ yìí jókòó sórí àgbèrè kiri ọ. adékànbí bàbá rẹ bẹ́ẹ̀ ni mo sọ. yíyà ọ̀rọ̀ mi yà agbákẹ́rẹ́ ní gbàgbó ìjòkùn kẹ́rí àgbọ̀dàn àmọ́ tó ní bí ẹ mọ̀ rí tuntun rẹ̀ èyí bàbá mi bó bá wẹ mọ́ kó jíire ló pòlé bó bá wà fèrè mòjò kó jíire nísàárẹ̀ bí ò bá ilé ládé wà ti jíire àbúṣẹ́bùṣẹ́. ó fẹ́ jẹ́ bí ẹni pé ọba ní kinní kan ti fi ṣàṣàrò èmi kàn ní kí n wá kí orí adé kú ojúmọ́ ni ńgbà tẹ́ ẹ̀ sì dáhùn. kẹ́ ẹ lọ́ọ́rù bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀rí nǹkan gidi mú bọ̀ ẹ wá débi ẹ wá ẹ wá ẹ wá ń ṣe ẹyà tó tónu ọ̀rọ̀ tí ò tí ò tí ò yẹ fún kábíyèsí. má bọ̀ bọ̀ kílẹ̀ mú bọ̀. ọ̀ṣọ́run wọ́n rán wa sí kábíyèsí kábíyèsí ẹ̀ ń pẹ́ fún wa ó náà sọ fún yín pé òun fẹ́ dábàá kan fún yín dábàá sọ báwọn òun yóò ti yé yín. ó lóun fẹ́ dábàá kílẹ̀ ń wí tí kankan ọ̀jọ́ra wọn yìí àárín odidi ẹ̀yin olóyè ẹ̀yin méjì àárín yín iṣẹ́ àṣẹ́yìn méjì ò tó kan ah, ah. ẹ ṣe àhùwà bí àfi ọwọ́ wá mi ṣáà olóyè làwọn èèyàn. bí ọba tiẹ̀ wàá dábàá òun àkéèṣe tí ọ̀dàbà fẹ́ yìí kẹ́yìn wá fàbọ̀ jẹ́ kábíyèsí ẹ̀ à ń bọ̀ ní ẹ̀wá lọ́lọ́hùn fẹ́ dábàá sọ̀rọ̀ lẹ́ ń sọ ọ̀rọ̀ ní lẹ́nu yín. ó tiẹ̀ gbogbo bí ẹ bá kọjú sí ọmọkùn ọmọ kọjú sí kò wọ́n ní dúró wọ́n ní bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ wọ́n ní gbókúta ńlẹ̀ mo gbókúta ńlẹ̀ wọ́n ní jù sínú ahoro mo jù sínú ahoro wọ́n ní lẹ́mi ó ọ̀nà mi ó tòrò bí omi àfòwúrọ̀ pọ́n ẹ wo abá tèmi kọ̀kọ̀ abá gbangba ni bọ́rọ̀ náà ṣe jẹ́ wo kò ṣe máa bá máa bọ̀ sí ẹ wọ́n sọ fún ọ ó jura wọn lọ tilẹ̀kùn tó ẹ jẹ́ àmọ́ ẹ lọ baálé mi ẹ̀rù ń bà mí o ẹ̀yin ò ṣe ṣe sùúrù fábúrò yín. wo ẹ̀yin lè ṣe sùúrù fábúrò mi ó ṣe ni mo ṣe sùúrù fábúrò mi ṣé wọn náà sínú ilé ń gbàtà fọbajẹ ń sọ̀rọ̀ ni. bí wọn ò sọ fún wa náà nígbà tó ti tọ́ sí yín a ti mọ̀ pé àgbà náà ní í kan. nígbà búrò tó yẹ kó gbójú ilé tó gbẹ̀ǹkùlé jáde òun baálé mi ojú rẹ̀ lè pọ̀ o. ṣé bá mi ni mo mọrú ẹ̀ ń tọ́jẹ́ ó lè fi àlejò lé kójú ọmọ kan ni ló jẹ́ ọmọ gbẹ̀kúlé lọ kọ́mọ bínú lọ kò sí nǹkan kan. baálé ẹ ṣe jẹ́ kí n má bàtà wá fún un. ẹ ń dà. ìjọ ṣe wá láǹfààní ni o. dáa mò ń gbọ́. ẹ ṣe kúkú fipò ọba lẹ̀ fábúrò yín ṣé òun pé tó bá ti jọba ẹ̀yin máa ṣe bàbá ọba èmi pàápàá ìyá ọba ni mí. ṣé nǹkan dáadáa ewu ẹ̀yin ni kémi ò fi ẹ fi pò ọba lẹ̀ fábúrò yín ṣé ìwọ ò lè dá yá bá ayaba òwú ọ bó ṣe wà yìí nígbà tẹ́mi bá wá tẹ́mi fi ipò ọba lẹ̀ fún kóhun ọjọba ìyàwó tiẹ̀ oníọ̀dà ayaba àwọn ọmọ. ṣé bẹ́ẹ̀ yóò sì máa ṣe bàbá ọba èmi náà máa ṣe yí ọba baálé mi èyí bá dákẹ́tẹ̀ lábàá mi ń o. n ò ṣe bàbá ọba ìwọ ọmọ pé ẹni tí wọn bá dáàbò jogún nílé wa tó bá gbà ọmọ àlè ni ọmọ òkì wa ìkòyí ẹ̀sọ́ ọmọ adìlẹ̀ dogun iwájú la fi gbọ̀fà ọmọ oníkòyí tó bá gbọ̀fà lẹ́yìn ojú olóṣè abẹ́ kó o kó lọ kì í sèmi lọ́dà kù. ìbálẹ̀ mi ẹ tẹ̀lé bá mi lọ. ee ntẹ̀lé ntẹ̀lé ìjọba bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀sẹ̀ lè. baálé mi mo ti rí o ah, olúwa ń ṣe o baálé mi baálé mi ah, mo máa ti rí i. ro tèmi fún. ó délẹ̀ ní ìsìnkókùn wọ nìkan wọ́n ní bàá wí fọ́ọ̀mù ẹni agbọ́ rí ọ̀kẹ́rẹ́ kókó láwo àmọ́ ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ kọ̀tán báyìí àbíkú tiẹ̀ lọ́fẹ́ sọ olóògbé mi ìmọ̀yọ̀sẹ̀wédèké yìí o àbí bẹ́ẹ̀ kọ́ ohun tí ń ṣe fara àta tí ibi mi ṣe ó ti wá jẹ́ pé ìwọ ẹ̀jẹ̀ tèmi àdá àjìnàkẹ́ àwọn tó wá torí ẹ̀ ṣe látìgbà náà àwọn dà ó kú ọ ó kẹrù lé ayé ẹ kérédù ọ̀sá gbà mí kélé yìí ti ń tán lò fún ìkọ́bọ̀ ọ̀la bàbá mi. bàbá mi ara ni mí. ẹni ẹsẹ̀ bá ń nà tẹ́lẹ̀ náà ara ní ni wọ́n kí lédùn ọjọ́ tí mo lò fún ọ yìí kọ́ bọ́ láàmú. bàbá mi ẹ bá ń tọ́jú àkànbí o. wọ́n ń lọ tí màá bọ́ tọ́jú àkànbí wo ò ní tọ́jú àkànbí fún rẹ̀. bóyá méjì ọ̀pọ̀rọ̀ jọ mi ọbẹ̀ bí ọba láta kó tún gbọ́dọ̀ ṣàfẹ́kù yọ. ìdí ìdí ọ̀n sọkún sí. Ah, kí ló ti ọ́. ó bẹ̀rẹ̀ ah, ah. eh, ẹkúnjọ́ mẹ́ta. ṣe rí níta ń jiyàn sí. tá à ń sọ pé bí ẹ bá ní kéèyàn owó òkè kéèyàn owó ẹ wo ẹ̀gbọ́n mi ẹ wò ẹ wò onílẹ̀ ráyè mọ́. ẹ kì í ọ̀rẹ́ ti ṣe é ní. wádé wá làgbé èmi mo wádé wá làgbé èmi ọmọ bàbá ní àdàtúrọ ah! okùn àbúwá fẹ́ dorí ìwòdú ẹ̀yin bàbá mi tẹ́ ẹ sọ ní pé ẹ bá ń pawọ́ pọ̀ gbẹ́rú àgbàdo rí kí n lè bá àrílẹ̀ bàbá mi sí. adédọ̀tún adé tó wọ́n mọ́ mi ọmọ ṣetán tó fẹ́ gba kú rògbò kú ògìrò fẹ́ gba kú ẹ̀mí. ayé sùn dẹ̀dẹ̀ dé tẹ́lu òògùn rọ̀ bàbá sí bàbá fáà ọ̀pọ̀lọpọ̀ èjìká ní àfisọ. bàbá rí bí àtàlélógún ọdún bàbá rájọ àtàlélọ́gbọ̀n oṣù èmi mo fàdé wà lágbé mọ bẹ́ẹ̀ lọ́wọ́n dágbà kọ̀ọ̀kan. bàbá ah, mi ò dìbẹ́ ní báńjọ ni ó tún dìbẹ́ yàn báńjọ yàn. Ah, ó ti tán mo fẹ́ lọ rí gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. palara ẹni mo ti rẹ yẹjẹ ẹ sọ fàjèrò ẹ pé mo rẹ yẹjẹ ẹ bá ń sọ fọ wá rọgbọ àga ẹ pé mo wádé wá làgbé mo ti lọ rèé fodó òbílẹ̀ jẹun ọmọ tó wà ń gbogbo tó bá sọ ní ẹgbà kó lè bá ń tú gbogbo àwọn ọmọ mi lẹ̀ kúrò ní ògbèkùn kémi náà lè bá àrọ́mọ tí ó fọ́ bọ́n lójú. gbẹ́nàgbẹ́nà mo di pátákó ẹ̀fọ́ lẹ́nu ajá mo dẹrù jẹjẹ mo ti dẹrù jẹjẹ mo ti dẹrù jẹjẹ mo ti kùtùkùtù pápó dà lọ́dàgún láfi ọ̀lẹ́sẹ̀ẹ́sẹ̀ kì í. Ah. bàbá olóye ẹ dákun ṣé ká wá dìde wọlé lọ́kàn ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn. kò wá ní dìde wọlé ọ mọ̀ pé òkun ti gbá parùn lẹ́sẹ̀ fọ́nrán òwú kan ti gbé òdìdí àjànàkú dé. apààyàn ló bá wá. ọ̀pààyàn ọ̀pààyàn ọ̀pààyàn. bó wà ní ti ológun. ìyá àjọ dúró ní àyínà. ọ̀sán mi. bàbá ní àwa ni. ṣe o. òpó ti yẹ kábíyèsí ṣe bí ọkùnrin. ọkàrí ọkàrí ọkùnrin ni ọkùnrin ṣé báwọn bàbá rẹ ti ṣe ni kìí sọmọ àlè ni kìí sọmọ àlè ni. ó wá sọ pé lóǹkan ó ní ká jẹ́ kí arákùnrin ó dábàá tó fẹ́ dá torí àwọn ọmọ ohun tí ń bẹ nígbèkùn wọn lè tú wọn sílẹ̀. ẹ wò ó ẹ̀yin olóyè ẹ má fọ̀rọ̀ kù àbá tí ìyá mi dá lọ́jọ́ sí tí bàbá mi ní ọ̀sọ́rọ̀ ńbẹ mo fẹ́ padà sípò àwọn bàbá mi. bàbá.